akẹ́kọ̀ọ́ olùkọ́ ìwé ṣí ìwé yàrá ìkàwé ilé ẹ̀kọ́ dìde jókòó. ẹranko kìnìún àmọ̀tẹ́kùn erin ajá ẹfọ̀n ẹyẹ ejò. Ìgalà olùkọ́ ilé ìwé ni mí ìmọ̀ mò ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ìmọ̀ ṣe pàtàkì ní ilé ẹ̀kọ́ mo mọ̀ Omo, amo, mi ò mọ̀, o ò mọ̀, a ò mọ̀. Ẹ káàárọ̀ ẹ̀yin akẹ́kọ̀ọ́. Ẹ káàárọ̀ olùkọ́. Ẹ jókòó. Lónìí, a fẹ́ kọ́ nípa ẹranko ẹ ṣíwèé yín. kí lẹ lè sọ nípa kìnìún Pẹ̀lúmi sọ fún wa. mo mọ̀ wípé kìnìún lágbára ó sì tóbi. ẹ pàtẹ́wọ́ fún un.